láìpẹ́ yìí ni ẹ fẹ́ ṣe ayẹyẹ ọgọ́ta ọdún èyí tí àbíyín ṣe inú ayé. agbára ọlọ́run ọlọ́run lè ní ìyẹn. ǹjẹ́ ẹ tiẹ̀ lè sọ fún wa kí ni ìpèníjà yín nínú ayé láàrin ọgọ́ta ọdún sẹ́yìn. ọ̀pọ̀ àìfẹnu sọ́tọ̀ àìfẹnu hmm. sọ́tọ̀ ṣé nípa wípé nípa wípé àkà primary school lẹ́ẹ̀mejì ní ìlú àbí nípa wípé ìyá mi ló mú mi káàkiri káàkiri káàkiri àti wàá kékeré ṣé nípa ká sọ wípé <clears throat> bàbá mi fẹ́ gbà mí nígbà tí wọ́n kékeré ìyá mi ò jẹ́ torí pé ọmọ ọ̀bẹ ni mí. ọmọ ọ̀bẹ. kí ni tún ọmọ ọ̀bẹ. ọmọ ọ̀bẹ. ọmọ ọ̀bẹ kí ni tún ọmọ ọ̀bẹ. sincerely child hmm. ni mí ìdí àti túmọ̀ ni pé gbogbo ọmọ tí àmì bí èmi ni last born èmi nìkan ló fi ọ̀bẹ bí hmm. so ìyá mi refuse láti fún bàbá mi láti fi mí fún bàbá mi torí ó wo ìjìyà ìyà tó ń jẹ lórí mi torí pé bàbá ọ̀tọ̀ ló bí mi pẹ̀lú àwọn ẹ̀gbọ́n mi tó kù ó pọ̀ ṣé ká sọ wípé nígbà tí mo dàgbà ni mo tó padà sí skul hmm. àwọn ẹgbẹ́ mi kan wà tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ primary school wọ́n continue secondary school èmi mo ka primary school lẹ́ẹ̀mejì lẹ́yìn yẹn twenty three years ni mo ni mo pé ńgbà tí mo jáde secondary school. Hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pọ̀ gan. kí ni ìdí ẹ̀ tó fi jẹ́ pé ó tó ọmọ ọdún mẹ́tàlélógún kẹ́ tó jáde iléèwé girama. mi ò tí mo mọ̀ gan. Hmm. ṣùgbọ́n ètò ọmọ adé ọmọ adé bẹ́ẹ̀ torí pé mo kọ́kọ́ bẹ̀rẹ̀ l'Abẹ́òkúta primary school ní ALG òkè àgọ́ òògùn alg nígbà yẹn nígbà yẹn lọ ní abẹ́òkúta local government primary school níwájú palace road ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ mi ò jáde tán mo wà níbí primary four kí n tó kú kí ìyá mi tó mú mi lọ because àdágbé àdáfà ni ìyá mi fi tọ́ mi ó wà mú mi lọ sí Èkó Èkó ni mo wà èkó tí mo wà yẹn mo lọ primary school bẹ́ẹ̀ bíi jẹ́lẹ́ òsì mi ìgbà tó yá tí mo tójú bọ́ gangan tí mo dàgbà sẹ́kọ̀ọ́ tí mo ń ṣiṣẹ́ mo ti ń ṣiṣẹ́ and that was around seventy seven I know seventy nine mo ti ń ṣiṣẹ́. mo ṣe tún wá padà sí primary school primary five ní school tí mo ti jáde primary school mo wá bẹ̀rẹ̀ primary five ìyẹn la ṣe rí àwọn kan tí wọn ò tó mi tọkàn ní pé ojú wa ló ṣe jáde secondary primary school náà wọn ò dẹ̀ tó mi ṣùgbọ́n wọ́n bìlì pé because àwọn tó wà ní higher institution from primary school yẹn ni mo ti lọ sí st peters college ìgbà yẹn ni wọ́n ń pè ní free education seventy nine ni mo lọ sí eh, secondary school st peters àwọn ọmọ kéèké ni mo bá èmi mo dà èmi ní kọ́kọ́ mo dàgbà jù àwọn kan wà tó yẹ pé free education náà gbèmí dé Awólọ́wọ̀ ńgbà yẹn wọ́n gbèmí dé tó yẹ pé àjọ one class. ẹjọ dàgbà bákan náà àwọn kan wà tó tẹ̀ tíjú mi lọ. Hmm. ní ìyẹn ní ọdún nineteen seventy nine yẹn lọ́hùn. tí ẹ pé free education tiẹ̀ ní. Hmm. àṣà jáde seventy nine yẹn la mọ pàdé ọlá ìyá ni mo pàdé di méjì. a ṣe ń padà bọ̀ nídìí iṣẹ́ tíátà. ẹ o ni mo ṣe gba àwọn nǹkan mẹ́yẹn bí ṣe jáde nìyẹn mo ṣáà ṣe mo ṣáà jáde so age ni ṣùgbọ́n màtí máa jáde yẹn i was twenty three years old màtí jáde second school. ìyẹn ní abẹ́òkúta bíbá bi. ní st peters àwọn kan dẹ̀ ti jáde ẹ wá wọn mi nísìnyí last born mi sixteen years ló ti jáde secondary school èmi jáde secondary school mi. ní twenty three years ẹ ṣe púpọ̀ tá a bá ń gbọ́ ṣèyí crown ṣèyí crown báwo gangan ni Ṣèyí Crown ṣe dolókìkí nídìí iṣẹ́ tíátà báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà kí ló sún yín dídé iṣẹ́ tíátà ń gbà náà lọ. passion ni mo ní fún tíátà wọ́n rí i pé mo good gan so abẹ̀ sí ń àbálọ and that was 1976 wọ́n dá ẹ̀yìn kìnìlẹ̀ ní 1977 kí lórúkọ first tax 77 mo wà nù àwọn tó perform ní first star seventy seven so ibi tá a ti bẹ̀rẹ̀ gbóhùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà nìyẹn kò tiẹ̀ sí ní pé mo fẹ́ fi ṣe iṣẹ́ ṣe gangan bẹ̀ mo ní pásọ̀ fún even gbà yẹn gan náà tọ́lọ́ kọ́bọ̀ tán fún wa èmi ò kú mọ̀ ní nǹkan kan. báwo lẹ́yìn àti ọláyé àti di méjì ṣe pàdé. Ah, seventy nine ni níbo lẹ ti pàdé sábẹ́kúta ṣe rí nígbà tí mo sọ yẹn seventy six seventy seven yẹn mo pàdé ajírèbí lọ́dọ̀ ọ̀làrẹ̀wájú àlè tíátà group mo pàdé ajírèbí ń bẹ mo pàdé àwọn ọ̀gá kan náà ń bẹ ajírèbí jọ̀gá mi ṣùgbọ́n wọ́n bàtọ́ gàwa yẹn sọ pé òun fẹ́ sọ tíátà ẹ̀ di fújì ajírèbí náà òun lọ́ńtọ̀ òun ò lè ṣe fújì bó ṣe lọ nìyẹn èmi náà ni mi lè ṣe fújì gbà tó yẹ tó lọ ọlọ́pàá ó di mú pò. ní ajínigbé àbí. ìyẹn ajínigbé kọ ọ̀gá wa yẹn ọ̀làríwájú ó náà máa ń kọrin yóò máa ń fún fèrè bíi orin adélọ oníkàkú yìí túká nìyẹn tó mọ́tò wa di seventy nine Bùkọ́lá Sábẹ́kúta ẹ̀gbọ́n mi obìnrin àtọkùnrin wọ́n pe ẹ̀gbọ́n mi ẹni Fẹ́mi wọ́n pe ẹ̀gbọ́n mi obìnrin ẹni Bọ́lálé lọ́wọ́ sọ pé ogbó rẹ̀ kàwé gbogbo ẹ̀ náà mo lè ti ṣiṣẹ́ tí mo ti ń gba sálárì èlé sálárì mi one fifty naira per month so mo wá àwọn ẹ̀gbọ́n mi méjì wá sọ pé tó bá ti lè tó fẹ́ kàwé mo fẹ́ kàwé tó bá ti lè tu iye báyìí jọ àmọ́ kò fẹ́ kàwé wọ́n á tu iye jọ wọ́n á gba sábẹ́kúta iṣẹ́ padà sábẹ́kúta nìyẹn wọ́n á bẹ̀rẹ̀ primary five ìgbà ẹni mo pàdé ti méjì ọláìyá ti méjì mo kọ́ pàdé. gbogbo ìta àgbà tẹ̀ sọ ẹ ti tún pé ọmọ ọdún mélòó ń gbà yẹn lọ́wọ́. ó yẹ kẹ́ ṣírò ẹ ó yẹ kẹ́ ṣírò ẹ mi tẹ̀lé rántí ọ̀rọ̀ tí wọ́n jẹ́ bó mo mọ déètì mo mọ pé seventy nine mo padà sábẹ́kúta. so ṣe wà nìyẹn mo padà sí alg tí mo ti kúrò tẹ́lẹ̀ yẹn mutu wa kpalasi pẹ wọn abẹrẹ parí five fún bẹ́ẹ̀ àwọn ọmọ pé ní ṣe mo bá bẹ ṣe bẹ̀rẹ̀ nìyẹn gbé ọmọ pàyọrẹ ìbejì ìbejì èmi ń gbé ọjà gbò nígbàgùrà ní ọpọsìtì ilé Abíọ́lá ìbejì gbé òkè àgọ òwú. but òkè àgó yẹn ní primary school tí mò ń lọ wà so àjọ máa ń pàdé bá a ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà máa nìyẹn ìgbà àti di méjì àtàlásàrè àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ from there ẹnìkan wá mú mi ẹnìkan wá sọ mi pé ohun ẹnìkan tó ń pè ní baba kóńgò kìsọ́láyà. baba baba kóńgò kóńgò kóńgò kìsọ́láyà kì í ṣe ọlá ìyàwó ó ní bàbá kóńgò ó ní ó dẹ kú gan òun náà máa ṣe kọ́mẹ́dì èmi náà dẹ máa ṣe kọ́mẹ́dì máa ń sọ̀rọ̀ bí haúsá so bí ẹni yẹn ṣe mú mi lọ sí ọ̀dọ̀ láyà nìyẹn ìṣẹ̀ lọ sọ́dọ̀ láyà wọ́n sọ pé àná ní gúrúùpù lókè àgbò ṣe kó àwọn èèyàn láti òkè àgbò òun wá sí àdọ́láyà nìyẹn èmi mo kó àlásàrè àdọ́láyà èmi mo kó di méjì àdọ́láyà káṣetọ́ bọ́lá ọ̀pẹ́ ní sọ́yà èmi mo dọ́láyà tájú ìṣẹ̀lẹ̀ mo dọ́láyà tájú ìṣẹ̀lẹ̀ yóò ṣe tíátà mi sí i sáwọ́bà náà adédúgbé bóyè ọ̀gá ni dẹ́pútì dàìtọ̀ ní nánsì ni òun lọ́dọ̀ láyà kọjá káwọn èèyàn àwọn bíbọn kọra ní kódódó láyà á gbéra látòkè àgbo á lọ sí òkè ìdìbò àwọn àlọṣẹlẹ àzàbẹ ńgbà yẹn wọn ò tí mọ láyà lọ láyà bàbá kóńgò lọmọ sí so lẹ́yìn yẹn àwa fún wa ní slọọti. lórí ẹ̀sùn àpè ń gbà bàbá kóńgò wà kó lẹ́ni tẹ̀sán kó ń bàbá kóńgò tẹ̀sán. kọ́mẹ́dì ni kọ́mẹ́dì bàbá kóńgò ẹmu ayé àtijọ́ àwọn kọ́mẹ́díàn tó máa ń kí aṣọ síkùn tó máa ń ṣeré káàkiri pátì yẹn ó ló ṣe ṣùgbọ́n bàtà débẹ̀ àbẹ̀sí rìfọ́ọ̀mù àbẹ̀sí rìfọ́ọ̀mù à ń rìfọ́ọ̀mù tíátà à ń rìfọ́ọ̀mù tíátà wọ́n wá fún wa ní slot kan ní TV slot yẹn ó wá jẹ́ ìdáhùn. àwọn ìtọ́nú ò lẹ́tọ́ ní mustard síbẹ̀ ṣètò lẹ́yìn pé kémi àtàwọn mi kàṣe welcome dance drama dance ló ń pè choreography ìfẹ́ tún yẹn lẹ̀ ẹ máa mọ̀ a máa ṣe yẹn ẹran kan náà tó máa cultural dance máa tún wà ẹ̀yin ló máa ṣe tó ẹ màláìka tó wá bẹ̀rẹ̀ ọjọ́ òní inú yín dùn jù sí lọ́tọ̀ ìjọ òní inú yín dùn jù lọ nídìí iṣẹ́ tíátà yìí àjọ ti Fúnkẹ́ Akíndélé ó fún mi lówó gidi nǹkan tó wà ní Geneva Zare hmm. ó lo Fúnkẹ́ Akíndélé ó pè mí sí iṣẹ́ wá gbèsè sọ̀rọ̀ àbẹ̀sí wá ní kí wọ́n sáyìn agreement form Geneva Zare lọ sọ̀rọ̀ àbẹ̀sí sáyìn agreement form wọn wọ́n dé lóhun lókun lè gbà wọ́n ti gbé bàbá láti ta ọ̀sán pàdé wọ́n ní ọ̀dà mi máa fún twenty five thousand naira per day wọ́n sign agreement wọ́n á lo three days or four days hundred thousand tó lè jẹ́ àtọ̀ sọ fún mi rí wọ́n hmm. pé ah, àṣẹṣe ìlú olórí báyìí inú mi dùn kan mo kọ́ fábílì family, sọ pé for the first time we ògbó gidi iṣẹ́ tíátà. ìjọ́ wo ló bá ìlọ́kàn jù jẹ́jú? ìjọ́ wo ló bá ìlọ́kàn jẹ́jú nínú ayé? báwo ni ìgbà yẹn ti dáyé yìí. ìgbà tí mo lọ location tí mi ò rówó gbà tí mo fẹsẹ̀ rìn hmm. láti bí rukútọ̀ lọ sí aṣérò mo rò wípé ṣe tíátà tó ń ṣe tíátà gba ní ọbẹ̀ sí àti pé gbogbo àti mi ò rí nǹkan kan jẹ mi ò rí nǹkan kan là. ìrọ̀láyà àti méjì. kí ni ẹ lè pè ní àwọn ìdojúkọ yín nídìí iṣẹ́ tíátà látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀. ó Hmm. ṣé ká fẹsẹ̀ rìn ni bàbá lò gbàtà wà lọ́dọ̀ ẹbọ ṣóbìtàn tó jẹ́ ọ̀gá ọláìyá a máa kó ìlú a máa kó ìlú sórí ni bàbá náà lọ ṣe stage a máa kó ìlú sórí a máa kó kọ́sítúmù a máa kó lọ sí iṣẹ́ tíátà a ti ṣiṣẹ́ tíátà lórí stage tó yẹ pé àpawó àdéhùn tó yẹ pé a fẹsẹ̀ rìn ni bí ó ká fẹsẹ̀ láti bí olómore house nurse tí mo wáyé ká fẹsẹ̀ rìn ní kútọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyàpọ̀ wọn á gbọ́dọ̀ sọ́tọ̀ ni hmm. ìyàpọ̀ àwọn jẹ́ ìyà. ẹ jẹ́ ká ẹ lè mẹ́nu bá díẹ̀ lára àwọn ìyà tí ẹ ti jẹ ní ìdíṣẹ́ náà. òun náà mo ti kọ́ sọ ẹ̀kọ́ ẹ̀kọ́ hmm. yẹn mo ti kọ́ sọ kan ṣe pé káàró ìlú ni káàró pa máa ta níbì kan ká má ta ká wá forí ríru ìlú aṣọ kọ̀sùmù káàró lọ láti bí olóbì ẹ̀sùn ló mú mi èmi ṣé ká sọ pé àwọn ọmọ èèyàn àwọn ọmọ ọ̀tá máa nà wá ṣé ká ṣe ọ̀rọ̀ àwọn tó wọlé tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ ti bẹ̀rẹ̀ play wọ́n dẹ̀ retí kan kí àwọn ẹlẹ́kọ̀ọ́ abalẹ̀ yìí lórí stage kan náà wà pọ̀ gan-an hmm. ṣé ká sọ èyí tá a máa lọ ń gbà ní pàápàá tí a lè rówó repo sí mọ́tò wa pọ̀ lóríṣiríṣi mi ò lè rántí wọn. kí ni iṣẹ́ wo tàbí fíìmù wo la sọ pé ó gbé ẹ̀yin gangan jáde àti ọdún wo ni. bàbá kóńgò wọ́n ní kọ́ mú abẹ́rẹ́ tó bá ti máa mú abẹ́rẹ́ nù mí ló máa jẹ́ ọkọ ọmọọba but goroso yẹ ó mú kò rí abẹ́rẹ́ múnú omi but ọláìyá ló mú abẹ́rẹ́ nú omi ó tán bó ṣe wí nìyàwó so sògúrúsù wá fẹ́ pa ọláìyá malaysia wà rúrúrú tó pé fíìmù yẹn le gan ẹ̀rẹ̀ sí pé ẹ̀bùn olóyèdè ní ọláìyá nìyẹn hmm. ó tán so lẹ́yìn yẹn wàá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tí a táwa nìyẹn pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́rẹ́